والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاني ليلة لي إسبال الثياب كبرا وخيلاء من الكبائر التي توعد الله عليها بالعذاب الشديد يوم القيامة إسبال الثياب ìmá wọ aṣọ ńlẹ̀ ẹ̀wù ní àbísòkòtò kébìrọ̀nù wọkọ̀yàlá ní ti gbéraga ní ti yangàn mẹ́nẹ̀l kàbá inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni o sínú ẹ̀ṣẹ̀ kékeré o mẹ́nẹ̀l kàbá inú àwọn ìyá ńlá ẹ̀ṣẹ̀ ni o. التي توعد الله عليها بالعذاب الشديد àwọn tá à ń pè ní ìyá ńlẹ́sẹ̀ òní gbogbo ńtọ́lọ̀ ń bá ní ẹni ọba ṣe é yóò di àbá yìí nínú tí ẹ̀rí ń bẹ tẹ́ni ọba ṣe é yóò di àbá yìí ọ̀nà ni ti ń wọ́ ṣòkòtò àbẹ́wò rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ lórí jẹ́ pé nínú nínú ṣẹ̀ríà èyí ò lè ṣẹ̀ṣẹ̀ kékeré o. فينبغي على المسلم الحذر منه والحرص على البعد عنه bàbá wa jẹ́ báyìí bàbá rí báyìí ètò dáa fún mùsùlùmí òun ni kí ọ ṣọ́ra fún nǹkan bẹ́ẹ̀ o gbọ̀ntọ́lọ̀ ń bá fi ń sọ pé èèyàn jí àbẹ̀yàn bá ṣe é àkọ́kọ́ ni pé ká mọ̀ pé kò sínú ẹ̀ṣẹ̀ kékeré o ẹ̀ṣẹ̀ ńlá ni o ìgbọ́ wa dáa fún ìrẹ́ mùsùlùmí òní kò sọ̀rọ̀ ń bi bẹ́ẹ̀ kódà wàlúhẹ́rùsù alàlùbọ́ọ̀dì ànúhù kó o sì máa ṣe gbogbo ń tọ́ bá nídìí ó sojú kòkòrò pé á ah, ìmọ̀ tí ní ìdí bẹ́ẹ̀ máa wọlé ọ̀sáré fà sókè ẹni ọba máa ń ti ń jẹ́ ìyá ọlọ́run lọ́mọ fi ìyá rẹ̀ jẹ́ wà wọ́n alifawa àwọn àǹfààní tá a rí múni. àlùhùlà alákọ̀ọ́kọ́. تحريم إسبال الثياب كبرا وخيلا ìmọ̀ wọ aṣọ ńlẹ̀ aṣọ tayọ kókó tẹ̀lé ń jẹ́ báwọn o jàlábíà náà lọ́lọ́wọ́ ní ṣòkòtò náà lọ́wọ́ ní gbogbo tí ń bá ti ń tayọ kókó ẹsẹ̀ rẹ ní ti gbéraga ní ti fáàrí ní ti bá lówó ẹ̀ haramu ni o èèwọ̀ ni o. الثانية إليكي أن ذلك من الكبائر gbogbo wa jẹ wọ̀nyí nítorí bẹ nú àwọn ìyá ńlá lẹsẹ tá ń pè ní kàbáyé asáàlìta ẹlẹ́ẹ̀kẹta ànàkúbà tẹlmọsibìlì kébìrán aláyàmbúra aláyàmbúra aláyàmbúra iléyìí wàláyùkẹlẹmọhùn. wala ya yawma al-qiyamah ìyàtọ̀ lọ́wọ́ ìjẹnijẹ ń wọ aṣọ ńlẹ̀ ní ti gbéraga òní ń ta kanu ayákàdé ìdìta kàkọjá ni o olówó ní wo wọn sílẹ̀ ipò tí kò ni wo bi wọ́n wa o kò ní wo o olówó ní ba wọn sọ̀rọ̀ o kọ́dọ̀ olówó ní ṣe àfọ̀mọ́ wọn lálùkì o ni fi pọ̀ àlímọ́n lẹ́yìn gbogbo ìta kàkálẹ̀ yìí ìyá ẹlẹ́sẹ̀ eléro tó ń bẹ fún ẹni bẹ́ẹ̀ o ọlọ́mọta sọ ni àtẹ̀yìn bẹ́ẹ̀ o àmọ́ ẹ dákun gẹ́gẹ́ bá ànábì kí kí ló ní ọlá ń bí kọ́ ọ̀fà ṣòkòtò rí òkè ànábì ni wọ́n máa jà wọn kan yá sọlọlọ sọlọ ànábì ni wà máa yọ àgbà báyìí fi kẹ̀lé nǹkan wọ́n sì ń jẹ wọ́n yà sí iye ṣe ń tó ní wọ́n láwọ́. pé èèyàn ń jẹ ọdẹ sáàbù ìyá ọlọ́run àwa wá dìda kí ló kí lè kí ló fàyà yìí fún ọ̀la tí ọ̀làgbà yìí kò ná ní nǹkan kan kò ná ń wàhálà kò ná lálẹ́kún owó kò ná lálẹ́kún àkókò ìfẹ́ ẹnu náà lọ́kàn tẹ̀lé ni àtẹ̀yìn òbúrò ọmọdé àtẹ̀lé fẹ́ ẹnu wa kí kó bá wa o ẹ̀dàkùn ẹ̀já lọ mọ́ ọmọ mùsùlùmí ọ̀dà èèwọ̀ ni tìǹtọ̀ bá wọ̀ sókè àbí nísàlẹ̀ ẹ̀wù àbí ṣòkòtò ọmọ àtàyọ̀ kókó ẹsẹ̀ rẹ̀ ọmọ wa tẹ̀ mọ́lẹ̀ èèwọ̀ nínú ṣẹ̀ríà o ìyẹn ni pé báwa ọkùnrin á padà ka àdídì táwọn kíni àwọn obìnrin ẹ gbogbo eléyìí tá à ń wí májẹ ọtayọ kókósẹ̀ yìí kọ kọ obìnrin o kọ aṣọ obìnrin kódà yìí tayọ kókósẹ̀ yìí bọ́lọ̀ ti tó bó ti fẹ́ bó ti wí nu ẹ wá wo bí ṣètọ́ ni ń fa ọmọ àtẹ́tẹ́ ádámà lọ lónìí àwọn obìnrin lọ́wọ́ àpò tí wọ́n ń ṣe tẹ̀bílíìjì yàtọ̀ àwọn Yorùbá ìjàmbálẹ̀ yẹn ń ṣe tẹ̀bílíìjì ni pé kò sílẹ̀ àwọn obìnrin ni wọ́n á ń ṣe yóò nísì kọ́dà àwọn ń wọ pátá ẹ̀rí àwọn ọmọdé títí ní títí inna lillahi wa inna ilayhi àṣetọ́ni ti sọ kalẹ̀ pé iṣẹ́ tó ń kú tó wọ́n máa ṣe láyé ńgbà tó ń ti bàjẹ́ ọ̀nà pé ìyìn náà bá lù mà èèyàn máa nábì ádámà tó ṣe pé nítorí bàbá bàbá yín òun ètò lórí ibú yìí ń bẹ ní àlùkòrá nìfẹ́ rọ́bì àǹfẹ́rí ní ìlà yẹ́wọ́mí yóò bá kú ọlọ́run tó ti délẹ̀ náà òun ti dó lórí ibú náà àdúrà kan tó ń ní ni pé mọ́jọ́ òun kú ṣe dìjọ́ iṣẹ́ wo ni ọmọ wa ṣe iṣẹ́ jẹ́ ọmọ ṣe náà nù bọ́lọ̀mbá ni ẹ̀yà sọ́tún òun ni ẹ̀yà sósì bọ́lọ̀mbá ni ẹ̀dúró òun ni ìjókòó lọ́rọ̀ ntí ekó bá bàbá wa ìyá wa náà nù ẹ máa jẹ gbogbo èso náà gbà yí ẹ má débi ẹyọ kan yí ó lè yún ló jù èyí tó ni ẹ má débi ọgàn á ọgàn ọgàn ni nǹkan bí ọba ẹgbẹ ẹ mọ ni bẹ́ẹ̀ náà ní í ṣẹlẹ̀ láyé lónìí ọlọ́run lọ́kùnrin ọ fa ṣòkòtò kọfẹ́ wo lókè àwọn ń wọlé wọn ń ìjà olùmíín fi ń fi ń fi ń fi ń fi ń ṣèyàn gan nígbà aṣọ yẹn tó wà ìgbà kọ́dà lómi ọfẹ́ lè gbé ṣubú yóò tún máa fi bàtà máa tẹ̀ mọ́ bàtà mọ́lẹ̀ obìnrin tọ́lọ̀ ní ká sọ ti ọba lẹ̀ àwọn àwọn bó ń fò àlọ́ dákun má jẹ́ àjò okùn wà kalẹ̀ fún ṣètọ́ ni o ẹni bá ju ìjánu rẹ̀ lẹ̀ fún ṣètọ́ ni yóò wọ̀ lọ náà o nǹkan sọ wa mẹ́ o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عليكم السلام ورحمة الله Out of line pé out of humility ni lèyìn ó fi máa wọ́ ṣòkòtò lẹ̀ ní àdúgbò kámẹ́tara wa sí ẹnìkan tí ó pé òun wọ́ ṣòkòtò ńlẹ̀ òun fi ń fi hàn pọ̀ nítorí báyìí anabi sọlọ sọlọ Ọlọ́run ti fi yé ó sì ti wí fáwa náà ìṣẹ̀ntì ọmọ ẹni tí bóyá lápèjúwe á padà ká débẹ̀ ẹnìjẹ́ ọmọ ìgbà tí okùn ṣòkòtò rẹ̀ dẹ̀ àbí ìgbà tí àbí wọn ran ogún jù kò sì tí ì ráyè lọ tún sí ilé télọ̀ ni wọn ń fà sókè ń tún bọ́lẹ̀ ń fà sókè ń tún bọ́lẹ̀ á padà kà yóò yóò lẹ́sẹ̀ yóò fi hàn pé èsì ti gbéraga lọ àmọ́ èyí téèyàn bá máa máa ṣe ìgbéraga ní bẹ́ẹ̀ kò sí nǹkan mi ká má tanra wa nítorí náà bó ti jẹ́ nu ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún jìnnà sí mi o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين